Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́àgùntàn ẹni ọ̀wọ̀ Adéwọlé ẹ̀rí Olúwa ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè. Em, Lónìí yìí mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè, ibi tí Ọlọ́run ti máa ń bá ayé wa pàdé láti lè gbọ́ wá ìdáhùn sí àwọn ìbéèrè àti láti lè tọ́ wa sí ojú ọ̀nà tó tọ́ fún ìgbé ayé rere fún ògo orúkọ wọn. Um, lónìí yìí ní agbára ọlọ́run a ó máa wá ìdáhùn sí ìbéèrè tí mo pè ní ǹjẹ́ ọlọ́run tiẹ̀ lè dì mí mú sí ìjẹ́rìísí fún gbogbo ìwà àti ìṣe mi ǹjẹ́ ọlọ́run ǹjẹ́ ó lè dì mí mú ó máa dì mí mú sí. Si àwọn ìwà gbogbo mi. Does God really hold us accountable for our actions? Ǹjẹ́ Ọlọ́run ti ẹ lè dì wá mú? Ọlọ́run lè pè wá, ó lè pè wá sí ìjẹ́rìísí lórí gbogbo àwọn ìwà àti ìṣe wa. Àwọn ìwà gbogbo tí à ń wù, àwọn ọ̀rọ̀ gbogbo tí à ń sọ, àwọn ìṣe gbogbo tí à ń ṣe. Ǹjẹ́ Ọlọ́run ǹjẹ́ ó lè pè wá sí ìjẹ́rìísí? ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ọlọ́run sí láti wá ìdáhùn sí látinú ìwé oníwàásù oníwàásù orí ìkọkànlá a máa kà ní ẹsẹ̀ ìkẹsàn-án ìwé oníwàásù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹsàn-án bíbélì wípé ó ní máa yọ̀ ìwọ ọ̀dọ́mọ ọ̀dọ́mọdé nínú èwe rẹ kí o sì jẹ́ kí ọkàn rẹ kí ó mú ọ lára yá ní ọjọ́ ìwé rẹ ó ní kí o sì máa rìn nípa ọ̀nà ọkàn rẹ àti nípa ìrí ojú rẹ ṣùgbọ́n ìwọ mọ èyí pé nítorí nǹkan wọ̀nyí ọlọ́run yóò mú ọ wá sí ìdájọ́ ẹ̀kẹ́ hallelujah. Ẹ rí i, um Solomoni òun ló kọ ìwé oníwàásù um tí a tún ń pè ní à ń pè ní ìwé oníwàásù. Ẹ̀, òun ló kọ ìwé yìí. Solomoni dẹ̀ kọ ìwé yìí nígbà tí ó ti darúgbó, nígbà tí ó ti darúgbó tó wá kíyèsi, tó kíyèsi gbogbo ayé torí wípé ayé yìí kò sí nǹkan kan bẹ̀. Òun ló tó wá kọ ìwé yìí. Ó kọ sí gbogbo àwọn ọ̀dọ́mọdé, ó kọ sí gbogbo àwọn ènìyàn, sí olówó, sí ọlọ́rọ̀, sí àwọn aláṣẹ, ó kọ sí gbogbo ìran ènìyàn láti mọ kí tiẹ̀ ní nǹkan tán tí ayé jẹ́ gan lábẹ́ òòrùn kí ni pàtàkì ayé yìí nígbà tí ó wá ń gbìyànjú láti máa fẹ́ máa parí ọ̀rọ̀ ẹ̀ yìí nínú ìwàásù yẹn ní orí kọkànlá ẹsẹ̀ kẹsàn-án ló wá ń bá àwọn ọ̀dọ́mọdé ló ń bá wọn sọ̀rọ̀ torí pé tá bá ń sọ nípa ọ̀dọ́mọdé à ń sọ nípa àwọn tó yẹ pé wọ́n rò pé ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n rò pé ayé tuntun pé àwọn pàápàá ló tiẹ̀ fẹ́ jẹ́ ọlọ́gbọ́n tí wọ́n mọ bí ayé ti ṣe ń lọ. Wọ́n rí gbogbo, wọ́n rí gbogbo nǹkan bíi pé ayé tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ayé ò sí tuntun. Torí ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ láti inú àìlóye àwọn ọ̀dọ́ àbí àwọn ọ̀dọ́mọdé, wọ́n máa bẹ́ gìjàgìjà láti máa ṣe bí tọkàn wọn bá, tọkàn wọn bá lérò. Wọ́n máa bẹ́ gìjàgìjà láti máa wo tẹlifíṣàn, láti máa ṣe nǹkan tí tẹlifíṣàn bá ń sọ fún wọn. Wọ́n máa bẹ́ gìjàgìjà láti máa ṣe, nǹkan tó jẹ́ pé àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ láti inú eh, Facebook, social media. Solomoni ń sọ fún wọn wípé wọ́n lè máa ṣe gbogbo eléyìí o gbogbo ìwà gbogbo ìṣe lórí ìwà oògùn olóró lórí ìwà e, e, e, ìlòpọ̀ ìbálòpọ̀ tí kò fìdí ọlọ́run tí kò fìdí múlẹ̀ tí kò fẹ̀wà àtògo ọlọ́run hàn wọ́n ní wọ́n lè máa ṣe gbogbo ohun tó bá wù wọ́n ṣùgbọ́n wọ́n fẹ́ kí wọ́n mọ̀ pé ìdájọ́ wà pé ọlọ́run á pè wọ́n sí ìdájọ́ ìdí ẹ̀ ni pé ayé tá a ní yìí kì í ṣe tiwa a tọrọ ẹ̀ ni a fún wa ní a fún wa ní ẹni tó fún wa yìí ó sì máa pè wá sí ìdájọ́ ohun tó túmọ̀ sí nìyẹn gbogbo ìwà tá à ń wù lọ́dọ̀ ìwà tá à ń wù lédèléwe ìgbà tá à ń wù gbogbo nígbà tó bá yá ọlọ́run yóò pe ènìyàn sí ìdájọ́ ẹ kíyèsí àwọn ọ̀rọ̀ gbogbo tí ó sọ pàápàá ní ẹsẹ̀ kejìlá ní orí kejìlá ẹsẹ̀ kẹrìnlá ẹ rí nígbà tó ń parí gbogbo ọ̀rọ̀ yìí pátápátá nínú orí kejìlá nínú oníwàásù yẹn ni o ní orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá yẹn ó wí pé nítorí pé ọlọ́run yóò mú olúkúlùkù iṣẹ́ wa sínú ìdájọ́ àti olúkúlùkù ohun ìkọ̀kọ̀ ìbáà ṣe rere ìbáà búburú bíbélì wípé gbogbo ìwà ìkọ̀kọ̀ wa ìbáà ṣe rere ìbáà ṣe búburú rere tá à ń ṣe níkọ̀kọ̀ ọlọ́run ní òun á mú wá sí ìdájọ́ rere tá à ń ṣe ní gbangba òun á mú wá sí ìdájọ́ búburú tá à ń ṣe ní kọ̀kọ̀ òun á mú wá sí ìdájọ́ búburú tá à ń ṣe ní gbangba òun á wá sí ìdájọ́ ìbá àṣọmọdé ìbá àṣàgbà wa ó ní gbogbo ẹ̀ pátá lòun á mú wá sí ìdájọ́ ó lópin gbogbo ẹ̀ náà ní pé ká ṣe kíni wọn ká bẹ̀rù ọlọ́run ká sì pa òfin ẹ̀ mọ́ torí pé gbogbo ìwà tá à ń wù pátá gbogbo ọ̀rọ̀ tá à ń sọ gbogbo àwọn ìpinnu wa gbogbo ó máa wá sí ìdájọ́ ní ọjọ́ kan ká tó lọ gbàdájọ́ ọlọ́run ní ọ̀run pàápàá lórí nǹkan tá lórí nǹkan tá ìpinnu wa lórí jésù kristi nínú ayé yìí ìpinnu tá a pinnu èèyàn tí a yàn gbogbo ẹ̀ pátá ló máa wá sí ìdájọ́ a sì gbúdọ̀ kíyèsí o a sì gbúdọ̀ kíyèsí o wípé a gbúdọ̀ fi ara wa sí abẹ́ ìjẹ́rìísí ọlọ́run torí pé inú ayé yìí ni ìdájọ́ ti máa bẹ̀rẹ̀ ẹlòmíì ò sì ní ní ìdájọ́ yẹn gbà nú ayé yìí o ṣùgbọ́n ní ọ̀run ìdájọ́ wà ìdájọ́ wà ọlọ́run yóò pe gbogbo ìran ènìyàn sí ìdájọ́ ìdájọ́ ètò wa lágbára jù òun ni wípé kí ni o ṣe kí ni o ṣe fi Jésù pè kí ni nǹkan kí ni ìpinnu ẹ lórí Jésù Kristi torí wípé Jésù Kristi òun nìkan ṣoṣo ní ọ̀nà sí ọ̀dọ̀ bàbá Jésù Kristi òun nìkan ní ọ̀nà sí ìyè jésù kristi sọ nínú ìwé johannu orí kẹrìnlá ìwé johannu orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹfà ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ó ní ẹnikẹ́ni kò lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ ẹ̀mí ìwà wa èrò wa ìṣe wa wípé a lè wọ̀jọba ọlọ́run láì gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó ló gbàlà wa ó já sí ìkùnà asán ló wà níbẹ̀ òdodo ara ẹni kò lè gbà wá là jésù kristi gbígba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà wa jíjẹ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà wa ká sì kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ òun nìkan ní ọ̀nà tí a lè gbà ní ìyà ìnípẹ̀kún bíbélì wípé ọ̀nà kan tóóró ni ó sì jẹ́ oníbù àwọn díẹ̀ ló ń rìn níbẹ̀ ó ní ṣùgbọ́n ọ̀nà kan náà tún wà èyí tó lọ sí ọ̀run àpáàdì ó ní ọ̀nà yìí fẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn ló láti máa rìn níbẹ̀ ní òwúrọ̀ yìí mò ń bi ọ́ léèrè ìbéèrè ṣé ọ̀nà oní ọ̀nà tóóró oníbù yìí èyí tó lọ sí tó tó lọ sí ìyè àìnípẹ̀kun ṣé òun ló ń rìn nínú ẹ̀ ni àbí ó yàn láti rìn ní ọ̀nà ọ̀gọ̀rọ̀ èèyàn tó sinmi lé òdodo ara wọn nípa iṣẹ́ rere tí wọ́n sinmi lé ìwà rere tí wọ́n sinmi lé ìwà ọmọlúàbí àbí òdodo ara wọn tí wọ́n sọ wípé ọ̀run nìkan ló mẹ́ni tó máa là ṣé eléyìí là ń tẹ̀lé ni àbí báwo torí pé àbámọ̀ ẹkún òun ò ṣe é òun ló máa ló máa gbẹ̀yìn ẹnikẹ́ni ìbáṣọmọdé ẹnikẹ́ni ìbáṣàgbàlagbà ìbáṣe olówó ìbáṣe ọlọ́rọ̀ ẹnikẹ́ni tó bá kọ jésù kristi tí kò bá gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ọ̀run àpáàdì ló ń lọ a dẹ̀ gbọ́dọ̀ ṣèpinnu lónìí torí pé ìpinnu yìí ọlọ́run yóò pè sí ìdájọ́ ní ọjọ́ kan ẹ̀kẹ́ hallelujah nínú ìwé Jòhánù orí ìwé Jòhánù orí kẹta ní ẹsẹ̀ ìkejì dín ní ogún bíbélì wípé ẹnikẹ́ni ó ní seventeen ní ẹsẹ̀ seventeen ní ẹsẹ̀ kẹtàdínlógún ó ní ẹnikẹ́ni tó bá tó bá gbà á ó ní irú èèyàn bẹ́ẹ̀ ó ní àrùn akùnrán ọmọ rẹ̀ akùnrán Jésù Kristi wá sí ayé láti wá dá ayé lẹ́jọ́ ṣùgbọ́n nípasẹ̀ ká lè ṣe kí ni ká ayé lè là kó lè di ẹni ìgbàlà ni ó wá sọ ní ẹsẹ̀ kejìdínlógún yẹn wípé ẹnikẹ́ni tó bá kọ́ akọ ọmọ yìí ó ní irú èèyàn bẹ́ẹ̀ àti dá a náà mo fẹ́ mò ń rò ẹ́ ní wákàtí mò ń rò ẹ́ ní àkókò yìí wípé fi ayé ẹ fún Jésù Kristi ṣèpinnu láti fi ọkàn ẹ fún Jésù Kristi torí pé òun nìkan ni ọ̀nà sí ìyè òun nìkan ló lè fún ọ ní ìyà ìnípẹ̀kún nípasẹ̀ rẹ̀ nìkan ló fi lè ní ìyà ìnípẹ̀kún tó bá gbẹ́kẹ̀lé òdodo ara ẹ tó bá gbẹ́kẹ̀lé ìwà tàbí ìṣe tó lè máa ní tàbí tó lè máa wù mo fẹ́ kó mọ̀ wípé ẹ̀bi àti ìkùnà ló máa já sí ní ọjọ́ ìkẹyìn bí ìwọ bá fẹ́ fi ayé ẹ̀ fún Jésù Kristi ohun tí o gbúdọ̀ ṣe ní àkọ́kọ́ ni wípé kò mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ á bí gbogbo ìran èèyàn sínú ẹ̀ṣẹ̀ ni látọ̀dọ̀ Ádámù látinú Ádámù láti bí gbogbo èèyàn sínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n Ádámù kejì ti wá ohun tó ń ṣe Jésù Kristi láti fún wa ní ìyà nípẹ̀kun ọ̀nà tá a fi lè gba ìyà nípẹ̀kun yìí òun ni wípé ká fi ìgbàgbọ́ wa sínú Kristi Jésù ká gba iṣẹ́ tó ti ṣe lórí àgbélébó ká gbà á gbọ́ ká gba ẹ̀jẹ̀ tó ti ta sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa yẹn ká gbà á gbọ́ ká sì ká sì pẹ̀lú ìgbàgbọ́ ká pè é wá sínú ọkàn wa kó di olúwa àti wa ọ̀nà tá fi lè gbẹ̀dẹ́ ní iye nìyí tá fi lè ní ìyà nípẹ̀kún nìyẹn ìkejì ni wípé ká gbàgbọ́ ká sì jẹ́wọ́ ká fi ẹnu wa fi jẹ́wọ́ ká fọkàn wa gbàgbọ́ sí ìgbàlà ká fẹnu kọkàn wa gbàgbọ́ sí òdodo ká fẹnu wa jẹ́wọ́ sí ìgbàlà wípé Jésù Kristi kó máa bọ̀ nínú ọkàn àyà wa kó kó di olúwa àti olùgbàlà wa tá a bá lè ṣe eléyìí mo fẹ́ sọ fún ọ wípé ó di ẹni ìgbàlà ó máa di ọmọ ọlọ́run ìwọ náà á di ẹbí ọlọ́run á sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè tí o bá fẹ́ ṣe eléyìí ní wákàtí yìí o lè ṣe bẹ́ẹ̀ o lè ṣe ní ìsinsìnyí o lè sọ tẹ̀lé mi wípé jésù kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ mo sì mọ̀ bẹ́ẹ̀ wípé ẹ ti kú fún mi lórí igi àgbélébó nípa ìtítà ẹ̀jẹ̀ yín sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ mi jésù kristi mo ṣe ọkàn mi payá mo sì gbàgbọ́ ní òdodo yín mo sì fẹ́nu mi jẹ́wọ́ wípé kẹ́ ẹ di olúwa àti olùgbàlà mi láti òní yìí lọ mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín tó bá ti ṣe léè mo fẹ́ kí ẹ káàbọ̀ mo fẹ́ kí ẹ kú oríire mo wá fẹ́ rọ̀ ẹ́ wípé lọ sí ilé ìjọsìn tí wọ́n ti gbàgbọ́ nú ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ti ń gba àdúrà lọ síbẹ̀ lọ fara hàn olùṣọ́ àgùntàn níbẹ̀ á gbà ẹ́ níyànjú á sì máa tọ́ ọ láti mọ̀ bí o ṣe máa dàgbà nínú Kristi Jésù tí o ti gbà yẹn mo gbàdá pé orí ọ̀fẹ́ Jésù Kristi tó fi dàgbà kó máa sinmi ilé ọba yìí lórúkọ Jésù ò ní padà sẹ́yìn ní orúkọ Jésù Kristi ohun ayé mo ní kò ní padà sẹ́yìn ohun ayé ò ní tán ẹ ohun èṣù ò ní tán ẹ ní oore ọ̀fẹ́ tó máa fi máa dàgbà nínú Kristi Jésù lójoojúmọ́ gbà á báyìí ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi láti máa pàdé o nígbà tá a tún máa bára wa sọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí mìíràn kó tó di ọjọ́ ìgbà náà mo wí pé Jésù Kristi ni olúwa ó dàbọ̀.